أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أدا أقوى فون أولون a sì tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad mo kí gbogbo wa nílé lọ́kùnrin àti lóbìnrin ní kíkí ìsìláàmù wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn mo ti ń gba àwọn messages kan látọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa wípé mo ń sọ̀rọ̀ káwọn ọmọ bu ebu káwọn ọmọ ṣe pé bẹ́ẹ̀ sì ni mi ò pass message dé ọ̀dọ̀ sheikh wa habibullah adam abdullahi ìlórí ṣé mi ò gbọ́ ogun tí wọ́n ń sọ ni ṣé mi ò gbọ́ ogun tí wọ́n ń sọ ni ká jẹ́ pé à ń jàjà fún àfáà wa mo wá ní ara o inna nuhibbul haqqa fawqa shaykina àwa fẹ́ràn òótọ́ ju àáfàá wa gan lọ gbogbo bí tabayi ti dúró sí ajẹ́ pé òótọ́ wà ń bẹ̀ ni torí pé kí ni ọ̀rọ̀ àáfàá wa al òun ni kọ́ táwa ń lò yìí pé muslimuna muslimuna muslimun haisu kana al-haqqu wal-adlu nakun gbogbo bí tí òótọ́ bá ti wà tí dédé bá ti wà ìbẹ̀lẹ̀ ti bá àwa mùsùlùmí gangan kọ́ídà yẹn òfin yẹn làwa náà wá ń lò nínú ìgbésí ayé wa ìpè gbogbo ibi tí òótọ́ bá ti wà bẹ̀ là ń dúró sí kì í ṣe pé yàtọ̀ pé mùdírùl mẹ́ríkàdì jẹ́ àfa wa kì í ṣe pé yàtọ̀ pé wọ́n jẹ́ sheikh wa ní tó jẹ́ á dúró síbi tí wọ́n dúró sínú wípé wajadna al-haqq a rí òótọ́ ń bẹ̀ wọ́n á sọ fẹ́ni tó ní sheikh habibullah wọ́n bú al-imam al-bukhari pé kí ni ó dé tó sọ pé wọ́n bú al-imam al-bukhari ó ní sheikh habibullah pé imam al-bukhari ni afọ́jú mo ní à ah, ah, ṣé kéèyàn wá sọ̀tàn èèyàn kó wá sọ̀tàn ènìyàn débi pé kódà lágbájá afọ́jú ni ṣé ó ti wá túmọ̀ pé à ń bú ẹnìyẹn ni rárá kò túmọ̀ ebú ẹ lọ kàtàn al-Imam bukhari afáwa àgbà nínú ẹ̀sìn wọ́n fìgbà kan fọ́ lójú rí ìyá wọn ló wá bẹ ọlọ́run fáwọn ọjọ́ pé ọlọ́run dákun bá mi la ọmọ yìí lójú látara pé ìyá tí ó bí al bukhari ó rí wípé Imam Bukhari ní àkọlé kan ọ̀rọ̀ ẹ̀kọ́ àtọ̀rọ̀ ẹ̀sìn ó sì wá rò pé tí wọ́n mọ̀ yí bá rí náà ìwé eléyìí ó tún wúlò fún ẹ̀sìn ní ìyá ìwà bẹ ọlọ́run ọlọ́run sì padà la Imam Bukhari lójú mo ní ṣe ń tàn fi torí ẹ̀ ṣépè fún ṣé kàbíbù náà rèé èèyàn kàtàn lọ ó wá kàtàn débi pé lágbájá afọ́jú ni ṣé kó mọ̀ sọ pé afọ́jú ni ṣé ká wá fò ní ṣé tó bá sọ pé afọ́jú ni ṣé ó túmọ̀ yìí pé ó ti yẹ̀yẹ́ rẹ ni tí wọ́n bá ní afọ́jú ni tó túmọ̀ pé wọ́n ti bàbá rẹ̀ ni sàábì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ habuwul umma ẹni tá ànábì pè ní ẹni tó mú bérebére jù láwùjọ èmi ànábì wa muhammad abdullahi ibn abbas radiyallahu ta'ala afọ́jú ni ṣé tá a bá kàtà débẹ̀ tá a bá ní afọ́jú lábdùláì ṣé àti yẹ̀yẹ́ abdullahi ni torí mo kàn wá wò pé ṣé tẹ́wọ́n fi torí ẹ̀ ṣépè náà rèé pé wọ́n ní eh, alimami bukari afọ́jú ni mo ní rárá ìyẹn ò ń ṣe èébú kì í ti ń ṣe pé bóyá istihzaan bóyá sheik fi yẹ̀yẹ́ rẹ̀ etí tí a bá fi ń gbọ́wọ̀ òun ni ká gbìyànjú ká wọ́ọ̀ṣì ká fọ etí yẹn mọ́ tí a bá ti fi etí kéèta gbọ́ọ̀rọ̀ kò sí ń ta máa rí mú jáde nú ọ̀rọ̀ yẹn tó kọjá ìmúkùmù àti ká ná kíjú ẹnìyẹn bẹ́ẹ̀ sì ni àṣìsọ kò tó àṣìgbọ́yé kéèyàn sì sọ nísìnyí kò sí wàhálà ń káwọn èèyàn mọ́ sí ìyàngbọ́yé ibẹ̀ gángan lọ́gá wàhálà wájú asa abdullahi ibn abbas radiyallahu ta'ala ni òun náà fọ́ lójú débi pé òun náà ń kọ́ lórin wípé ìyá àkúdé lọ min àìná ìyá nùràhùmọ ó ní bọ́ọ̀lù ọ̀hún bá tiẹ̀ gba ojú mi méjèèjì tí ò sí mọ́lẹ́ńdẹ́ mọ́ fàfìlìsáàní wàkọ́líbi mínìhùmọ̀ nùrùn ó ní ìmọ́lẹ̀ sì ṣẹ́kù ní ọkàn mi ìmọ́lẹ̀ sì ṣẹ́kù ní ahọ́n mi tí ń túmọ̀ pé kí a sọ pé alimọ́mù Bukhari afọ́jú ni kì í ṣe yẹ̀yẹ́ Sheikh Habibullah fi bu ká ṣàlàyé lè fún ẹni tó jẹ́ pé kò mọ̀ kankan nípa Sọ̀yìí Bùkárí gangan bóyá kò mọ̀ kankan nípa àfa tó kọ Sọ̀yìí Bùkárí gangan kò mọ̀ kankan nípa èyí táwọn àfa kan gbè sí ní orí lòun náà ń gbé káàkiri pé wọ́n ní àfa kan bú Sọ̀yìí Bùkárí àfa gbà ni wọ́n bú yẹn torí délé àmọ́ gbóhùn náà padà ni rárá ẹ mọ̀ jẹ́ àmọ́ jàjà afọ́jú gbogbo ń bá fẹ́ jà lé lórí ẹ jẹ́ àmọ́ kí ló fàjà ẹ jẹ́ àmọ́ kí ló wà lábẹ́ ìjà náà àwọn ẹlòmíì tí wọ́n ní ká mọ jàjà yìí wọ́n kàn ń kó wa jà ni àwọn ni wọ́n mọ tó wà ní abẹ́ àwọn sí Maulana Sheikh Habibullah ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n ní Sheikh Habibullah sọ pé ẹ Sahihul Bukhari ìtàn Sahihul Bukhari pé ẹ ẹ àfa Bukhari kọ́ ni ó sọ ní Sahihul Bukhari ní ẹrú rádàrádà òní mi ni rádàrádà kọ́ farabalẹ̀ kí wọ́n ṣàlàyé ẹ̀ fún ẹ ẹ já lọ kàtà dáadáa àfa wa al-Imamul Bukhari rọdí Allahu ta'ala àni ẹni ọlọ́run ní àfa àwa Bukhari àfa sì ni kì í ṣe tá a bá rí mọ́ àfa àti gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ sì jẹ́ ìpè àfa ni Sheikh Habibu Layo kẹfí sí Imam Bukhari èyí tí wọ́n ń kẹ́fí sí ni àwọn tí wọ́n kó sọ ìwù Bukhari jọ lẹ́yìn àfa àwa Bukhari ó sì yẹ kí gbogbo wa náà jọ kẹ́fí sí ó yẹ kí gbogbo wa náà jọ kẹ́fí sí pé ah òótọ́ mọ̀ ni torí pé kí ni al-imamul Bukhari nígbà tí ó fẹ́ sọ tírà rẹ̀ yìí lórúkọ wọ́n sọ ní alijami olè musnad asọ̀hí olè mọ̀tásọ̀r mọ̀tásọ̀r al-mọ̀tásọ̀r tí wọ́n bá bá ní mọ̀tásọ̀r in tí ó pọ̀ in tí ó pọ̀ púpọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ṣé sọ irú Bukhari tá ń wò yìí òun ò pọ̀ al wọ́n ní alijami olè musnad asọ̀hí àwọn tó kó àdísì tó lálàáfíà jọ al àdìsí tí ó pọ̀ min umuri rasulillahi sallallahu alayhi wa sallam inú ọ̀rọ̀ gbéṣẹ́ ayé anabi wa muhammad wa sunanihi àti sunna anabi wa muhammad wa ayami àti ọjọ́ tá anabi lò àtàwọn ọjọ́ ayé anabi wa muhammad orúkọ tí àfáà wa àlùbùkárí sọ tíra náà nù àmọ́ nígbà míì àfáà wa àlùbùkárí yóò máa da orúkọ tíra yìí pé tí ó pe tíra yìí ní asọ̀híhù àfáà wa yóò máa dá pé ńgbà míì torí pé kí ni orúkọ tí wọ́n sọ tíra yìí ogun ìgbà míì wá ń bẹ àfáà wa al-Bukhari yóò tún mọ pé tíra yìí ní al-Jami' as-Sahih yóò tún mọ pé tíra yìí ní al-Jami' as-Sahih àwa kẹfí sí tíra yìí nígbà náà lọ́hùn tó yí pé kí ni nígbà tí àfáà wa al-Bukhari kó tíra yìí jọ ó fi lọ àwọn àfa mọ̀yàmọ̀yà àfa pé ẹ bá mi wo ohun tí mo kó jọ nínú ahadis nínú àwọn tí àfa àwa fi hàn nínú wọn ni Ahmad bin Ambali nínú wọn ni àfa àwa Ahmad wa nínú wọn ni Yahya bin Mu'in wa wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ tí àáfàá wa Al-Bukhari fi hàn wọ́n sì sọ pé a àdìsí tó wà nù àdìsí gbogbo èrò lálàáfíà pátápátá àáfàá wa Imam Al-Bukhari wa bẹ̀rẹ̀ sí ń ka àdìsí fáwọn ọmọ tó ń ná ńlá àwọn ọmọ ìlẹ́kẹ́wò àmọ́ ńgbà tí àáfàá wa Al-Bukhari lọ tán ni wọ́n wá padà sọ tíra yìí ní Sahihul Bukhari ni wọ́n sọ ní Sahihul Bukhari àáfàá àgọ́ fúnra rẹ̀ kọ́ ló pé ní Sahihul Bukhari ibẹ̀ ni ṣé nínú rẹ̀ àwọn tí wọ́n kó jọ ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn kàńdá ó ti wọnú rẹ̀ sí ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn lòmínà ti áàdì àwọn àhàdìsì kún nígbà tó jẹ́ pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nígbà kan ó kọ́kọ́ sọ pé kí wọ́n má kọ hadith kò sí ní tó fà á tànàbì ní kó má kọ hadith àwọn àfáà pín sí nǹkan méjì wípé àkọ́kọ́ kí hadith kó má bàa papọ̀ mọ́ àlùkò àlù àfáà kan ní ẹlẹ́ẹ̀kejì ni wípé torí pé ìgbàgbọ́ ò tí ì fẹsẹ̀ múlẹ̀ lọ́kàn wọn káwọn náà má wá fi ọ̀rọ̀ wọn kún kí wọ́n má wá ní ọ̀rọ̀ ànábìwá Muhammad ni gẹ́gẹ́ bí àwọn ìjọ isa ṣe ṣe tí wọ́n kó ọ̀rọ̀ Ìsá lẹ̀ tán táwọn náà tó wá ń fi ọ̀rọ̀ tí wọ́n kún pé ọ̀rọ̀ ti wà yìí òun lànàbì fi ní kí wọ́n mọ̀ kọ́ nígbà tá ànábì ti wáyé pé ẹ̀sìn ti wọ̀ wọ́n lára ànábì wa lóya ẹ̀ mọ́ ọkọ báyìí tí ń túmọ̀ wípé bá ànábì bá lè mọ bẹ̀rù àwọn sàábì yìí pé wọ́n lọ fi nǹkan ní ìkun tẹ́sùn bá ti dùn wọn lára káàmọ̀ wá sọ ìgbà tí ò sá nàbì mọ̀ tí ò ń ṣe àsìkò àwọn sàábé ká fọkàn tẹ́ pé gbogbo àwọn tí wọ́n kó tí àdìsí ẹjọ́ gbogbo wọn wọ́n kọ̀ rẹ́ ìkórà kún wọn fi kẹ́kọ̀ọ́ kún ara nǹkan mi lè wọbẹ̀ tá tó bá nípa bá sọ pé nǹkan mi lè wọbẹ̀ tẹ́yìn bá gba àkókò wọbẹ̀ kò tí ìgbà kẹ́ ṣípè fún wa tó yẹ kí ni n tá a ṣe ishtihad la ṣe ìgbìyànjú la ṣe ìgbìyànjú dẹ̀rẹ̀ ó sì wà nínú ẹ̀sìn máa dá mọ́ ti sámà wà tó àrùn bí sámà àtìlẹ́ bá sì wà ìgbìyànjú sì wà yìí ká sọ pé ah ẹjẹ́ àwọn nǹkan báyìí nú ẹ̀sìn láì ṣe pé àlùkò àlùlátọwọ́ bọ̀ kó wá ní wọ́n ti ṣe wá ní sàbíbu ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wa lọ́nà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ wa di kèfèrí à ṣé wọ́n sọ fún wa ká má nígbàgbọ́ nú àlùkò ni àbí wọ́n sọ fún wa ká má nígbàgbọ́ nú ọlọ́run wọ́n sọ fún wa lu àdìs ànábì wọ́n takò sọ ẹ̀rù bùkárí for a second ní tí wọ́n takò ń bẹ̀ ni fún wa ní pé àfáà yìí kọ́ ló padà kó jọ ló sọ ní sọ ẹ̀rù bùkárí o nígbà táfà yìí lọ tán táwọn kan kó jọ tó wá ní ẹja sọ ní sọ ẹ̀rù bùkárí wọ́n lè padà bá a ti fi nǹkan míì kún tí ò fi kún wọ́n wá ń tẹ́ bá ní ó dáa kò rí bẹ́ẹ̀ ṣé kàbí wá ń tẹ́ ní kò rí bẹ́ẹ̀ ó dáa ṣé alimọ́mù káyìí gan fúnra láàrẹ̀ ṣé òun ni wàá gba adúrà àdìsí tó pọ̀ wá báyìí wá tó bá takò làákàyè kò tí ì kọ́ sí èpè kò tí ì fa èpè ọ̀rọ̀ ẹ̀sìn ní ishtihad ni alimọ́mù Shafi'i radiyallahu ta'ala anhu ọmọlẹ́kẹ́ ló jẹ́ fún ìmáàmù Malik imam malik a sì dájọ́ mi ń gbà mí tí imam shafi a sì dá tiẹ̀ tí ó rẹ̀ ní bámu wọn sì fi torí ẹ̀ kí wọ́n ṣépè fún àwọn kò tí ì yọ ìpè pé bóyá wọ́n fẹ́ ṣe àwọn èèyàn lọ́nà rárá iṣẹ́ adù ẹ̀sìn wà nú ẹ̀sìn ìwọ tó o bá ti nímọ̀ nípa ẹ̀sìn wọ́n ń wí fún ẹ ìwọ náà ń tẹ̀lé mọ́sáré bẹ́ẹ̀ mọ́sáré fọwọ́dù mọ́sáré ṣépè torí pé kí ni n tó o bóyá o mọ̀ yẹn ó lè jẹ́ pé òun lò tiẹ̀ nímọ̀ nípa ẹ̀ rárá alimudiru mẹ́kàzù wa ni ó dá ẹjẹ́ àwò pé bàbá mudiru mẹ́kàsí wa ní ẹjẹ́ àwò dáadáa wípé ó lè jẹ́ pé bóyá ó dá àwọ̀ tábà ní ó dá wọn ò bá fi kún ṣé àfáà wa Bùkárí iṣẹ́ òun níwàá gba adúrà àdìsí tó pọ̀ báyìí wà ní àwa ní ṣé kò ṣe nǹkan mí láyé mọ́ ni ìyàgá bá ní ẹ̀gbọ́n ìdájà tí àwọn yẹ̀yẹ́ ènìyàn náà pé ṣó Al-Imam Bùkárí pa ó wá kó àdìsí sílẹ̀ ni nígbà tá a sọ fún yín pé ó dá ó lè jẹ́ pé wọ́n fi ní for example kó lè bá yé wa àfáà gẹ́gẹ́ tó kọ tíra ní alimutasor ó ládìsí ní ṣókí tí ó pọ̀ mutasor ló wá padà wá pọ̀ tó báyìí o ẹlẹ́ẹ̀kejì nínú tan imam bukari tá a gbọ́ òun ni pé imam bukari ń máa ń parí odidi Kùránì lọ́jọ́ kan ẹ dákun ẹni tí ó parí odidi Kùránì lọ́jọ́ kan yóò jẹun yóò mu yóò wọṣọ yóò tún lọ gbọ́ bùkátà mi nínú bùkátà ayé tí ò gbọdọ̀ mọ́ gbọ́ káwá ló kú gbogbo àdìsí yìí bá mú kó jọ tó bá jẹ pé bá ṣe wá rò bá ṣe rò yẹn bí ò bá wá bá làkà ilé ìfẹ́nu ni rárá ìfẹ́nu kọ́ kì í ṣe pé bóyá ayé àlùkò nìkan ló sọ fún wa pé asọ́hùl kútú bádàl bádàl bádàl an sọ̀híhùl bukari ara ayé àlùkò nìkan ló sọ bẹ́ẹ̀ anabisi kan ló sọ torí ẹ gbọ́dọ̀ fọọsì wá pé agbọ́dọ̀ agbọ́dọ̀ ayẹ pé àfa tó bá takú bẹ́ẹ̀ inú náà ni ara kùránì kan ló sọ ànábì kọ́ ló sọ sàábé kọ́ ló sọ àwọn tí wọ́n sọ yìí rìjà lón kamis lena àwọn èèyàn bíi tiwa ni wọ́n sọ àwọn àfáà ni wọ́n panu pọ̀ pé asọ́fù kútú bàdà kìtàbílà alukuhan àwa takò àmọ́ ta takò ń bẹ̀ ni wípé tá a bá ti lè rí àyà alukuhan nìkan tí ó fẹ́ mọ dí òun àti sọ́yìn bùkárí fẹ́ takò ra wọn ibi tí ṣèkàrí ibùdó sí nìyẹn pé àwa kọ́ fi àdìsí yẹn lẹ́nà àwa kọ́ padà síbi alukuhan nígbà tó lọ́run bá wa ṣe ẹ̀yin náà sọ pé báàdà Quran báàdà kìtàbí láìlẹ́sọ ẹ̀ ní kọ́búlà ẹ̀ ní lẹ́yìn tíra ọlọ́run tó túmọ̀ pé táàlù Quran bá sọ pé báyìí àwọn kò tẹ̀lé advice tèmi fáwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn rí pé bàbá wa rí pé mùdírù mẹ́kàs wọ́n tú kíníkà ìtukùtù ni èmi tí mo sọ yìí náà ìtukùtù lèmi náà tú lójú tiẹ̀ tó bá yẹ pé ìtukùtù ni kò fa ìpè kódà a sì ní owó àfọ̀ oníṣẹ́ àfún wọn níwòye tí ò ìtàn wọn la kà tó bá jẹ́ pé kò bá bá làákà ẹ mu bí mùdírù mẹ́ka ṣe tú sọ ìwé bùkà ikọ̀ tó lọ́ ń tu nífẹ̀ẹ́ ẹnu tiwọn ẹ má ṣe pé ẹ sì mọ́ pé àwọn ọmọ ìjọ kẹ́mọ́ wá sọ pé ṣe ìtọ́nù kan ti wà láyé nísìn àfa ìṣù kan ti wà láyé nísìn ẹni tẹ́ ń pè ṣe ìtọ́nù ó lè jẹ́ pé òun lẹni tọ́lọ́ wa fẹ́ràn jù wàhálà àtúnṣàkó àǹfùṣàkó ní tẹ́ ẹ ṣe ni wípé ẹ̀yin náà ẹ bọ́ sórí afẹ́fẹ́ ẹ wá ṣàlàyé àdìsí tí wọ́n bá ṣàlàyé yẹn ẹ ṣàlàyé kó neat láláì tiẹ̀ ní bú ẹnì kankan ẹ ṣàlàyé àdìsí yẹn bó ti yẹ kí ó wá gẹ́gẹ́ láláì ní tafa ọ̀rọ̀ sẹ́nì kankan àwọn sàábé àwọn náà máa ṣe àríyànjiyàn láàrin àwọn tẹ́yàn kan ní báyìí ojú báyìí lèmi fi rí ẹ̀kọ́ sì ní ojú báyìí lèmi fi rí tòun tí bẹ́ẹ̀ náà wọ́n ṣépè fúnra wọn tó bá bẹ̀rẹ̀ sí ní kí èpè mọ́lẹ̀ á sọ fún ẹ pé ó ti sọ fún wa pé gbogbo àdìsí wà nùsọ̀ ẹ̀bùkárí ló correct ó sì wà nùsọ̀ ẹ̀bùkárí pé ò gbọ́dọ̀ bú ọmọ ìyá rẹ mùsùlùmí kí wọ́n láǹfààní àdìsí tó ń jà pé gbogbo ẹ̀ ló correct tó rí kẹ̀kẹ́ tẹ̀lé mbẹ̀ ẹ wá ń jà gbogbo ẹ wá àdìsí tó wà mẹ́nu kọ́ etí ó dà mélòó ló ti tẹ̀lé ń bẹ̀ mélòó ló ti lò àdìsí mélòó ló ti gbé ló ti gbé lónìí gbèsè ayé rẹ tó ń pariwo gbogbo ẹnu kọ́ etí wọ́n sọ pé kinní kan kò tí tẹ̀lé ẹ̀ kan bẹ̀ tábà pariwo àṣìṣe ó tún bẹ̀rẹ̀ ìpè náà ni sọ̀rọ̀ ìbùkárí rẹ̀ tó bẹ́ẹ̀ kó bọ́lọ̀ ṣe pé ó ṣe tẹ̀lé ó wà ní sọ̀rọ̀ ìbùkárí ká mọ̀ dákẹ́ tó bá ní kẹ́ mọ̀ pé a ṣàlàyé ẹ̀ fúnra wa tí ò dà pé à ń jà tó yẹ kí ni ọlọ́run ní wá tẹ̀sí mọ́ bí hablilá ó yẹ ìjà tó yẹ kẹ́ mọ́ ja ní bó lọ́wọ́ ẹ̀sìn ó ṣe yẹra yín tẹ̀sí ní ṣíra yín gbọ́ wàhálà tafarakù ẹ̀ mọ́ pinra yín lẹ́yẹ̀lẹ́yẹ̀lẹ́ wọ́n ti wá pín àwọn akẹ́tù pé àwọn fáǹsì mùdírù àwọn akẹ́tù pé àwa já mùdírù àwa kẹ́tẹ́kẹ́tẹ́ mùdírù aláàtí gbọ́ àmọ́ táwa mọ̀ ní pé àwọn oníṣẹ́ ajá yìí kankan àti ṣe fáǹsì kankan nánú nàkú numahalhaqe gbogbo ibi tí òótọ́ bá ti wà lámọ́ wà tó bá ti ní òótọ́ lọ́wọ́ gbé e wá fún wa jẹ́ ká rí nígbà tí mùdírù mẹ́ka ìbá fẹ́ mú evidence wa wọ́n sọ fún yín pé ẹ lọ chapter báyìí nínú tíra báyìí tí ẹ bá lọ sórí Google nísìn ẹ kọ́ síbẹ̀ yìí pé ahadisun dọ̀ífà fi sọ̀hí Bukhari ẹ rí àwọn àwọn báṣù kan táwọn èèyàn ti kọ síwájú lóòótọ́ ẹ lè ní àwọn aráwọ̀ àwọn èèyàn kan ni àwọn aráwọ̀ èèyàn kan ni àwọn èèyàn àtìpọ̀ tí wọ́n ti ṣe báṣù yìí síwájú ó ṣe wá dórí ẹni nígbà tẹ́ni yìí wá ń ṣe báṣu tó wá di pé òun nìkan ló wá padà di monafik òun ló wá di káfíìn òun ló di mùdílù ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe ń jẹ orúkọ oríṣiríṣi orúkọ lẹ wá bẹ̀rẹ̀ sí ń gbé wọ lọ́hùn àwọ̀ òun ṣe fáṣẹ ẹni kankan nakunu mahal haqq tí ẹ bá ní òótọ́ lọ́wọ́ na tẹ̀lé okùn gbogbo mùsùlùmí lọ́mọ ìyá wa nú ẹ̀sìn tẹ́ bá ti wá bójú pé àwọn ọmọ àwọn lágbájá fáǹsì àwọn lágbájá rè á jẹ́ pé ẹ̀ ṣiṣẹ́ ẹ̀sìn tó bá yẹ pé ṣẹ́ẹ̀sìn lẹ́ bá ń ṣe à ń ṣe ẹ máa rí ọmọ ìyá yín mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọ ìyá yín ni ọmọ ìyá yín mùsùlùmí belong to anybody Lord, ti wá ní pé we belong to nobody we belong to everybody tẹ́ ẹ bá ti ní hákù ó tọ́ lọ́wọ́ tẹ́ ẹ bá ti ń lọ́wọ́ kò sọ̀rọ̀ ńbẹ̀ àmọ́ ká mọ ṣépè yẹn màá tuntun sọ kò sí inú ẹ̀sìn tí ẹ bá tún wá kọ̀ǹtínú èpè yìí a sọ fún mi pé ẹ kàn ń jà pé gbogbo àdìsọ wà lóṣù ẹ̀ bùkárí ló wúlò ẹ tí mú kankan ló mẹ́ àmọ́ ìyá àdìsọ tẹ̀ tiẹ̀ tẹ̀lé kankan bẹ̀ tẹ̀ wá ń jà pé gbogbo ètò àwọn ọmọ ẹ̀ ló kọ̀ ẹ̀ tì a ní túláàsì ni pé kẹ ẹ gbà á condemn sọ yorùbá kárí for a second a sọ pé wò sí ọdún jẹ́ sọ yorùbá kárí àmọ́ níjọ́ tó wáyé pé ó bá fẹ́ mọ sọ pé kùránì rè sọ yorùbá kárí ni wọ́n fẹ́ mọ takora rẹ̀ tẹ́yìn báyìí kò takora wọn lọ́dọ̀ tí ẹ tú bó bá ṣe yẹ kí ẹ tú lọ́dọ̀ tí táwọn bá yọ ká ah, bẹ́ẹ̀ tú yìí náà wá lọ a lè tẹ̀lé láwọn lè gbà ẹ tú yìí náà kó lọ àárò tún mú ẹ̀rí tiwa wá ẹ̀rí ni ọ̀rọ̀ ẹ̀sìn nídìí kì í ṣe é pé kì í ṣe ọ̀rọ̀ kí èèyàn kẹ́kọ̀ọ́ bọ́ lórí afẹ́fẹ́ kó kàn mọ́ ní ẹ mùdírù ẹsẹ̀ gbọ́rọ̀ báyìí mùdírù kí ni gbogbo yẹn ṣé ọwọ́ ẹ̀sìn nìyẹn àwọn aláfa kan kọ tíra àfa kan ṣe kọ tíra ò tí súnmọ́ pé bóyá o mọ tó ń sọ náà àmọ́ yẹn ni tó kọ tíra tí o mọ tó ń sọ gbogbo yẹn ò yẹn ò kàn wá ní tó wà important sáwà ni pé iṣẹ́ àdírẹ́sì là ń ṣe tẹ́yìn náà bá ní ìròrí kan ìròrí lọ́nà tí ò ní la ọ̀nà ìpè ọ̀nà kìíní tí a bá ti ṣe pé bí ọ̀nà owó yín lọ́fẹ́ dí owó tẹ fẹ́ gbà bí kìíní kan ló ń ka yín lára ń bẹ̀ ìyẹn ti kúrò lọ́wọ́ ẹ̀sìn tó yẹ pé tẹ̀sìn ni ẹ̀ ní ṣe pé bẹ̀yìn ṣe kúrò ẹ̀ ní mọ ìjà bẹ́yìn jà yìí ẹ̀yin náà gbá àfa ìjọ náà kó tìrà bọ́ta ẹja wa náà kó tìrà bọ́ta ẹ kó tìrà bọ́ta ká fi ṣàlàyé ọ̀rọ̀ yìí kó lè yí àwọn èèyàn débi pé ẹ ti padà fẹ́ sọ sẹ́lẹ̀ bùkárí di ọlọ́run ẹlòmíì gan kò mọ kankan ń pa ẹ̀ sí o kò mọ kankan bá bú ọlọ́run gan wọn dákẹ́ ni tọ́ bú ànábì gan yóò dákẹ́ tọ́ bá sọ pé kùránì kan ayà igan ó takùlá káyọ̀ yóò dákẹ́ ni àmọ́ tí bá ṣe mistake sọ pé ah, ṣé àdìsí yìí dẹ̀ rí nínú sọ̀rọ̀ ìbùkárí mo ṣọ́ pé kíní yóò dá wàhálà lẹ́nu ẹ ti wájú kó mọ̀ pé awalùsẹ̀ in yubad fi manhajukum sahih olùbùkárì hàrà laysa ah, bi sahih nǹkan àkọ́kọ́ tí yẹn kọ́ mọ̀ sí ní manhajú ti ń sahih olùbùkárì ni rárá al-imam al-bukhari afaawan wana tarifu bihi wana tarifu bisofaihi wana wana tarifu biwujulatihi wàlákìn nahtarimu al-haqqa fawqa kulli shay'in apọ́n òótọ́ lé ju gbogbo nǹkan lọ subhana rabbik